الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد يا عباد الله إن عمل الإسلام عمل جليل شريف اهتم به الأنبياء والمرسلون كلهم عليهم الصلاة والسلام وتبعهم في ذلك كل عالم رباني وذلك لتحقيق السعادة الحقيقية وذلك لتحقيق السعادة الحقيقية للبشرية كلها وهذا نبيكم شعيب عليه أفضل الصلاة وأتم التسليم دعا قومه إلى تجنب المعاصي وترك الفجور لكي يصلحهم الله تبارك وتعالى نوع لهم في الأسلوب واستعمل الوسائل المؤثرة واستعمل الوسائل المؤثرة في النفوس ولكنهم أبوا إلا الكفران فردوا عليه بكل وقاحة واستهزاء قال الله عز وجل قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد فصبر نبي الله شعيب عليه الصلاة والسلام لمقولتهم السيئة هذه ومع ذلك رد عليهم ردا لينا فقال يا قوم قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولما لم ينفعهم هذا الأسلوب الترغيبي نقلهم عليه الصلاة والسلام إلى الأسلوب الترهيبي فقال لهم ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد قالوا ردا عليه قالوا ردا عليه قولا سيئا قولا لا يمكن أن يصدر من عاقل ولكنهم غفلوا وتجنبوا عن الأساليب المرضية فقالوا قالوا يا قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز ثم كانت نهاية أمر قومه الهلاك قال الله تبارك وتعالى لما أبوا ولم يقبلوا النصح الناصح دمرهم الله عز وجل قال عز وجل ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت, وأخذت الذين ظلموا الصيحة وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين نسأل الله عز وجل أن يجنبنا كل فتنة وكل شر إنه سميع مجيب الدعوات الحمد لله أقول فولا أبا أبا تنبوباي الرحمن الرحيم الله ọba ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ في àánú rẹ̀ لا kò láàlà tí máàlìkì yawmiddin ọba ayé ọba ọ̀run oní ẹ̀ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala a sì àṣọlá fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lórí wa gbà náà ẹ jẹ́ ká lọ mọ̀ pé títọ́ àwùjọ ṣe àbí gbígbé wa kúrò títí ìjà àwùjọ níbi tí ò ti dára lọ síbi tó dára ẹ lọ mọ̀ pé iṣẹ́ abí yìí iṣẹ́ táwọn ànábì ọlọ́run ọba ṣe yìí ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé àwọn olóṣèlú wa àwọn náà wá orúkọ kan tí ó fẹ́ jẹ orúkọ tí àwọn ànábí ọlọ́run wọn láwọn fẹ́ yí nǹkan padà àwọn ànábí ọlọ́run àyíyí sọ́látò ọ̀sẹ̀lám ìjẹ́ tí wọ́n gbà ní kí wọ́n tún àwùjọ ṣe gbogbo ibi tí ìbàjẹ́ bá wà kan wọ́n máa tíráì wọ́n máa sí ìgbìyànjú láti mú ìbàjẹ́ kúrò ńbẹ̀ gbogbo ibi tí wàhálà bá wà kan wọ́n máa ṣe wàhálà láti mú wàhálà kúrò ńbẹ̀ gbogbo ibi tí bá wà kan wọ́n máa ṣiṣẹ́ tọ kí àlàáfíà kọjọba nílẹ̀ ìdí tí àyè rí jẹ́ ìrímú bá wà kan wọ́n máa pè wọ́n síbi tí wọ́n ti rí jẹ tí wọ́n ti rí mú ní ọ̀rùn iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba ni gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n dẹ̀ ṣe kò sí òjíṣẹ́ ọlọ́run ọba kankan tí kò ṣe ìsìlá tí kò ṣiṣẹ́ láti tún àwùjọ bọ́ wà sí wípé kí wọ́n kúrò níbi wàhálà kí wọ́n bọ́ síbi ìrọ̀rùn kí lọ́wọ́ afa tó fi jẹ́ sí pé iṣẹ́ yìí ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba ṣe torí wípé níbi àtúnṣe ibẹ̀ lórí àwọn ẹ̀dẹ́ ènìyàn wà tí kò bá sí àtúnṣe ayé wa ò kòrò ìdùnnú òsèlè tó wa àtúnṣe lọ́gbà wa lọ́pàá tá a fẹ́ láyé ìjókòó níbi tá a jókòó sí tó tọrọ wá lọ́rùn tó bá jẹ́ pé bó ṣe wà tẹ́lẹ̀ ní nínú gbó tàbí lè jókòó mẹ́ àtúnṣe kan lọ́ba ìròyìn bẹ́ẹ̀ náà lè gbèsè ayé ẹnì kankan wá ibi tó kọ́ létí wọn náà máa bó ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tó kọ́kọ́ pé débẹ̀ wọn náà máa fi kọ̀ rọrùn ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ò ń tún ṣe ó ti wá àwọn ìrìnàjò ọlọ́wọ́ ọba wọ́n rí pí bẹ̀lú olówà fún wa bẹ̀ sí ní ìdùnnú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà bí ká máa ṣàtúnṣe ìyẹn lọ́ta tó fi jẹ́ sí pé iṣẹ́ tí wọ́n gbèrú ní iṣẹ́ àtúnṣe wọn kọ̀ wá pín sórí wọn gbogbo ẹni tó bá ti jẹ́ onímọ̀ tó ń náà bá gbẹ́sẹ̀ lẹ́ẹ̀sẹ̀ àwọn ìrìnàjò ọlọ́wọ́ ọba gbogbo ibikíbi tí ìbàjẹ́ bá wà yọ́ máa sáré yọ́ máa ṣe wàhálà lọ́sàn-án àti lóru pé báwo ni àtúnṣe yóò ṣe bọ́ síbẹ̀ ṣùgbọ́n àtúnṣe ṣíṣe yìí ó lófin kì í ṣe gbogbo ẹni sọ pé òun fẹ́ change nǹkan ló lè change ẹ̀ ẹnu lásán gbogbo ẹ ọ̀rọ̀ ẹnu lásán lọ́pọ̀lọpọ̀ ẹ àwọn ìròyìn qualities kan wà tọ́gbọ́dọ̀ wà lára ènìyàn tí ọ̀bá sí lára rẹ̀ òní láti ti ṣe o ìyẹn ni ká máa wo àìmẹ́jọ ọlọ́run ọba kan tá a fẹ́ ṣàpèjúwe fún àyínú ìjókòó tòní onírin àrẹ́bẹ̀ wa ṣọ̀háyì àríṣọ́lá àti wọ̀sán ẹni tó gbé àtúnṣe rí ní ọrọ̀ ẹrù ẹ̀sẹ̀ rí báyìí láàárọ̀ rẹ̀ ọrọ̀ ẹrù àtúnṣe ni lọ́sàn-án ọrọ̀ àtúnṣe lóru bẹ́ẹ̀ náà ni lóru bẹ́ẹ̀ náà ni lálẹ́ gbogbo àkókò rẹ̀ àtúnṣe ní gbàgbọ́ tó yí padà ẹ yí padà kọ́lọ́wọ́ bó yí padà báàbà yí padà fún ara wa ọlọ́wọ́ bó yí padà o ọlọ́wọ́ bá náà jẹ́rìí náà wáyà nínú Al-Kùránì pé gbogbo ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn èyí ọlọ́wọ́ bá jẹ́ òun yìí ní ilé yí padà o tẹ́yìn tó fi ṣetán láti ríra yín padà sọ ọ̀rẹ́ láti yí ara yín padà tọ̀ọ̀bá láti yí ara yín padà èyí ọlọ́wọ́ bá náà yí yín padà máa sọ yín di ń tọ́jà tọ̀ọ̀bá náà kẹwàárí àyípadà yẹn sí náà anábíwá ṣùgbọ́n alayhi salatu wassalam ó ní àwòkọ́sí rere fún wa nínú khutba tòní lórí àtúnṣe anábíwá ṣùgbọ́n ó pe àwọn ìjọ rẹ̀ ẹjọ́ bí n ta gbọ́ ní ọ̀sẹ̀ tọ́lọ ó ní wọ́n fi ìbàjẹ́ mẹ́rin sílẹ̀ tó bẹ́ẹ̀ bá ti fi ìbàjẹ́ mẹ́rin sílẹ̀ dáadáa jẹ́ ti tẹ́ẹ̀ bá ti fi sílẹ̀ yọ́nu ẹ̀ lè ìyẹn tó fi dẹ́gbẹ́ anábíwá ṣùgbọ́n ọ̀tẹnumọ́ rẹ̀ yẹn ọ̀tẹnumọ́ ọ̀tẹnumọ́ débi wípé kò fi ọ̀rọ̀ yẹn sílẹ̀ tó fi jẹ́ sí pé ọ̀rọ̀ wọn fi parí síbi tí ó parí sí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí anábì sàn áyébù kí àwọn èèyàn rẹ̀ sí pé kí wọ́n ṣàtúnṣe alákọ̀ọ́kọ́ ni pé kí wọ́n fi ìbọ̀rìṣà sílẹ̀ oníkan má bọ̀ òrìṣà mọ́ alayhi salatu wassalam alẹ́ sọ àkọ́mọ̀ náà fún aláàrùn níjẹjọ wípé gbogbo olùkọ́ kan lọ́fẹ̀ẹ́ lóríṣà tiẹ̀ ibi tí òsì lóríṣà ilé ẹ̀rù ní lóríṣà tẹ́ ẹ̀ bá wúlò gba àwọn olùdá àwọn ẹ̀yìn kò sáǹfààní kankan o tí ìyáwó àbá ẹ̀yìn ànábì sọ ayé ìbà ayé sọláàtú wa sàlám ó ní ẹ gbọ́dọ̀ wo gbogbo òrìṣà alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì àwọn ọjà tẹ́ ń tà àwọn ẹ̀yìn tẹ́ ń tà tẹ́ ń wọ̀n kílò àbí gíráàmù yìí ẹ̀rí pẹ́ ní sí kó kún dáadáa ẹ̀mọ́ sàbòsí fáwọn ènìyàn náà a sì ń tàbójúwe fún akó àwọn anábì sàáyìbà ayé sọ́látọ̀ wàsàlám ó sọ fún abẹ́ká yí padà ẹlẹ́ẹ̀kẹta tánàbì sàáyìbà pé wọ́n sí ni pé nítorí bá ń pòdúsì jáde ẹ máa ṣe dáadáa mọ́ máa ṣe fèkì báwọn ènìyàn mọ́ ẹ mọ́ pé òrìjínà ni tó jẹ́ pé fèkì ni ẹ sì ṣe ẹyin kó dára ẹlẹ́ẹ̀kẹrin anábì sàáyìbà ayé sọ́látọ̀ wàsàlám ó lẹ́yìn ìjọ ọ̀nà tẹ́ẹ̀ fẹ́ lẹ́ẹ̀kẹrin náà sílẹ̀ aláàbẹ̀ òde jẹ́ ti o tó ní gan náà má dà mọ́ ẹ má dà mọ́ kì í tó lè nìkan lè lè jíjà náà ọ̀nà dídá àwọn ọ̀nà ìdáná pọ̀ ẹ̀rọ pa àwọn ọlọ́pàá náà ìdáná àwọn ọlọ́pàá ìdáná títí tí ó ń pààyàn ṣùgbọ́n bọ́bá ti kọjá lára wọn náà wọ́n ti ọdún wa àtúnṣe olúbá wa tẹ́ẹ̀bà kúrò lójú títì gbogbo àwọn wàhálà àwọn yìí ànábì sàn ayé bàálù sọ̀rọ̀ àti wọ̀sẹ̀rán ó pe àwọn èèyàn síbẹ̀ fẹ́ fi sílẹ̀ tẹ́ẹ̀bà ti fi sílẹ̀ àtúnṣe olójẹ́ ti nípa báyìí àwọn èèyàn àwọn ìtànàbì sàn ayé bàálù sọ̀rọ̀ àti wọ̀sẹ̀rán tó pé yìí pẹ̀lú oríṣiríṣi àwọn tẹ̀kíníkì ẹ̀fínà báyà sọ̀rọ̀ yọ̀nyà ànábì wa sàn ayé ó lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lo tútù olùwọ̀ ó tó ọ̀rọ̀ rẹ̀ ó mú níbi tó ti lágbára jù kò mú níbi tó ti le tó ti lẹ tó ti lẹ jù ó ń tò nípa ọ̀kan fún wa ó rí pító láì náà yìí gbà fún wa ìgbà ìgbà mọ́ ẹlòmíín wa tòjọ́ sí pípọ̀ bá sọ̀rọ̀ fún lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kò ní tí ì yé o ó dìgbà tó bá tó pààrọ̀ bí ẹ̀mẹ́wàá bí ẹ̀mejìlá tó yà nígbà fífi ẹlòmíín kò sí ìgbà yìí náà báyìí ni àná lè sọ àyè bùtù sí tó ń tí kó ti wá sí wàhálà tó yìí alayhi salatu wa salam kí làwọn ẹjọ́ rẹ̀ wí alìkùránì bí wá fún ẹgbẹ́ ti dáwọn ẹjọ́ rẹ̀ wí wọ́n dá lóhùn pẹ̀lú àbùkù wọ́n sọ ọ̀rọ̀ kọ̀ bákùn gbé sí ẹ̀rọ àfihàn tí ń pè wọ́n bí ká tún wọ́n ṣàtúnṣe kò bú wọ́n jẹ́ ọ ẹ̀lọ́dọ̀ tí wọ́n rí báyìí ẹni tí wọ́n ṣàtúnṣe gan ní kọ̀kọ́ máa bú àwọn èèyàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ pẹ̀lú tó mí tó gbé ọ̀rọ̀ rẹ kalẹ̀ lórí pé ọ̀fẹ́ kan yí padà ń bẹ̀ má bù wọn pé kò ní dá fún wa kò ní kékeré kan ṣàlàyé àléébù yẹn fún wa ni àlàyé yẹn ni kò ṣe táwọn ènìyàn alábìsàn àyíbá alẹ́sọ́lá tó wà sàrán ọ ṣàlàyé tí wọ́n ti fún aláìdá pé èyí padà ní ọ̀dẹ̀kún wọn tó ti bẹ́ẹ̀ nígbà táwọn ọ̀dà lóhùn wọn ni yáa sọ ayé ẹ̀rí ẹni àbùkù ni wọn o yáa sọ ayé nígbà tó ń pé ọmọ burúkú yìí wọn lárúkọ ọmọ lórí ni ànábì ọlọ́wọ́n ọba yẹn alẹ́sọ́lá wọ́n pè ló kọjú jẹ́ wọn ò tiẹ̀ pé wọn ò tiẹ̀ fàbọn ilé kankan síbẹ̀ wọn ò pé àfáàsù ayé wọn bá tẹ̀ bá àfáàsù ayé wọ́n mọ̀ sán ọ̀tá fa mẹ́ ṣé wọ́n ní sọ́ọ́yè wọ́n sọ́ọ́yè asọ́lá àtúkàtà àmúrù asọ́lá àtúkàtà àmúrù ọ̀rọ̀ tó ń fi kalẹ̀ ní ìsìnkàn ẹni tá a máa ju tẹ́sán lù lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó ju ẹnì kejì lọ́nà tó wà máa tẹ́sán tó wà lábẹ́ rẹ̀ tọmọdé bá ń béèrè pé ẹ̀sẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ púpọ̀ àwọn bàbá sọ fún pé ìbú rẹ̀ pọ̀ ẹ̀rí bàbá bá ti ń béèrè pé ẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ púpọ̀ àwọn èèyàn nípa pé pẹ́sẹ̀ rẹ̀ pọ̀ fọmọ rẹ̀ ìpìlẹ̀ ni pé ẹni tí wọ́n máa pé ẹ̀sẹ̀ lọ́wọ́ ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ni máa ń jẹun tá à ń béèrè lọ nípìlẹ̀ yẹn a máa wá náà ní ọ́pọ̀sìtì ẹ̀ ni pé ẹni tí bá ń di pẹ́sẹ̀ lòyìn púpọ̀ ẹ rí i pé òun lọ́wọ́ lókè títà ó béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ ọmọ tọ́mọ akẹ́kọ̀ọ́ bá ti ń béèrè pẹ́sẹ̀ púpọ̀ tàbí kó jẹ ìjáde gbé ìyàgbé ẹjọ́ ẹ̀pọ̀ wàhálà ẹ̀pọ̀ tí títà bá ń bèèrè pẹ́sẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ àwọn èèyàn sọ pé ọpẹ́ káwọn ọmọ rẹ̀ gbé kan mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ lòdì àwọn béèrè ọ̀rọ̀ tí wọ́n pẹ̀lú asọ̀láàbùk ìwọ́n sọ ayẹ́rẹ̀ sẹ́nu tó ń kí yẹn asọ̀láàbùk sẹ́nu náà lọ gbójúlé inú náà ní tí ẹ̀ gàràgàrà inú yẹn náà ló ń gbọ́ láyà tó fi sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ìsíwá asọ̀láàbùk kata amúrùkù sẹ́nu náà ní dictate fẹ́ wípé ká ti òrìṣà sílẹ̀ pé ká má ṣe òrìṣà mọ́ ẹ̀wà ń sà ní tí wọ́n sọ pé agbọ́ àgbà tẹ́ máa ní agbọ́ àgbà kò sí ìpínlẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n ti sọ̀rọ̀ jẹ́ ànábì sọ àyè àyè sọ̀rọ̀ àtọ̀ asọ́lá ìrùn ẹ̀yìn náà ìrùn ẹ̀yìn náà ní ká má ṣe òrìṣà mọ́ ìrùn ẹ̀yìn náà ní gbọ́ ọlẹ́yà lórí sọ pé ká má ṣe òrìṣà mọ́ wọn wà dákẹ́ mẹ́ wọn ni tó náà tún gbọ́ ọlẹ́yà pé ká má fowó wa ṣe tó wù mọ́ bọ́ bá wà á àbáfowó akásọ́ra sìgá àbáfowó akásọ́ra gbó àbáfowó akásọ́ra ọtí àbánpa ọmọ tàbí sówó aṣọ́lá àtòkà sí ìrùn rẹ̀ iná ẹ̀rìn gbọ́ láyàtọ̀ ká má fowó sí ìlú wà mọ́ ká má wà owó bó tó wà mọ́ ká sì mọ́nà sí tó wà mọ́ tọ́wọ́ ń dikẹ́tì máa gbé mọ́nà sí láì mọ́nà sí láì mọ́ aṣọ́lá àtòkà ta àmọ́ àwọn náà fàálù fi àmọ́ àlè náà máa nà ṣá wọ́n ní tí wọ́n náà sí náà lóní kọ́ máa ìrún rẹ̀ náà lóní ká máa fi nǹkan méjèèjì lóní ká fi sílẹ̀ ká máa ṣe mọ́ ànábì Ṣuaibu alayhi ẹ̀rí náà ẹ̀rí ẹ̀ráwọn ní àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàkáyè ẹ̀ráwọn tọ́mọ lọ́sọ́ ẹ̀ráwọn tọ́ mẹ́sìn ẹ̀ráwọn àwọn ẹni ọlọ́run ẹ̀ráwọn mùtọ́wá ẹ̀ráwọn àfá ẹ̀ráwọn ṣe wọ́n ti fi yẹ̀yẹ̀ àríṣẹ́lá kí tó kọjá bẹ́ pé nìyẹn wọ́n ti ṣe yẹn yóò tọbára àfá tó bá ní alfa tẹ́ bá pe àlùfáà ní alfa kọ̀yẹ́kọ̀ dáhùn ojúmọ̀ tí ó ń ṣọ́ sáwàdà nìyẹn o náà bá ní ṣe èwù tán ní ṣe èwù ó ti wọ́n sáwàdà ní mọ́tàán náà bẹ́ẹ̀ ni wọ́n bá rí dókítọ̀ ní dókítà ó ti wọ́n sáwàdà ní exactly bẹ́ẹ̀ ni wọ́n ti sáà náà sọ ààyè sọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀ wọ́n ní àwọn aríwọ̀ ìgbé àbáṣe wọn ìhà wọn náà ti donílà káyì wọn náà ti doní mímọ́ wọn náà ti dọ̀jọ̀gbọ́n wọn náà ti tó ń ti bí ànábì wa Ṣuaib alayhi salatu wa salam ọmọ tó sùúrù orí nǹkan kan nígbà tí ànábì Ṣuaib lórí yìí ọwọ́ akún wa pè wọ́n sí nǹkan kan nǹkan tí ànábì Ṣuaib wa pè wọ́n sí yìí tó sàlàyé fún wọn yìí ọ̀nà ẹ̀yà yín ọgbọ́dọ̀ wà lára ẹni tó bá fẹ́ ṣe àtúnṣe òun gangan ẹni tí wọ́n fẹ́ ká mọ̀ ẹ máa fẹ́ ṣàtúnṣe láwùjọ ọgbọ́dọ̀ láwọn nǹkan tí ànábì Ṣuaib kéde yìí ànábì Ṣuaib ní أرأيتم إن كنت على بينة من ربي أرأيتم ẹ wòye sí in tí mo gbé dání mo ní evidence lórí ẹ̀ kìí sọ̀rọ̀ mi lásán ní ìsọpọ̀ mọ̀ fẹ́ ṣàtúnṣe lórí ahọ́n lásán mo mú orí fíga àwọn ẹ̀rí wá fún lórí ẹ̀ mo ṣiṣẹ́ ìyanu fún yín mo sọ̀rọ̀ ọlọ́run ọba fún yín mo ṣàkàwé fún yín nítorí tó alábàáyé látọ̀ ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù àyànjú sàrẹ́bù kéde fún wa pé in tí mo ń sọ yìí with evidence ẹni tí ó bá ṣàtúnṣe ọ̀bọ̀dọ̀ máa ń ní evidence torí pé tọ́wà lẹ́fídẹ́ǹsì wọ́n yíwa wulẹ̀ àrẹ́bì sáyẹ̀wò ní ẹ̀rí ó ní mọ lẹ́rì lórí tí mo sọ yìí mọ́dẹ̀ fi hàn yín ẹ̀yin tẹ́ ń sọ ọ̀ lẹ́rì ẹ̀rì àkọ́kọ́ mi ẹlẹ́ẹ̀kejì wọn bá kọ́ ní nínú orí kan hasana ẹ̀hẹ́n ẹ̀ sì lórúkọ lórí mi bí mo ti ń pè sí pé kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ òní máa gbà lọ́dọ̀ àwọn tó ń ṣàtúnṣe fún àwọn olùkọ́ ẹgbẹ́ wọn ni wọ́n rọ̀ sákọ́ ni ọlọ́run ọba yìí ó fún mi ní àrísìkì ló ti kọ́ ní hasana àrísìkì tó dáa jù lóde ní ìtọ́ra gbé ní ìtọ́gbẹ́ fún mi lóúnjẹ àwọn àrà ní ìdẹ̀tọ́gbẹ́ fún mi lóúnjẹ ọ̀sán ní ìfúkẹ́ fún mi lóúnjẹ àríyẹn ni pé tọ́ ọba gba nǹkan lọ́dọ̀ àwọn tó ń lọ fẹ́ ṣàtúnṣe lọ́dọ̀ wọn òní láti tètè ìyẹn ló fi jẹ́ sí pé wọ́n ní fún títà pé kọ́ gbowó lọ́dọ̀ akẹ́kọ̀ọ́ ìwọ ò lè tún ṣe òtọ́ bá ti gbọ́ nǹkan lọ́dọ̀ òbí akẹ́kọ̀ọ́ rẹ tàbí lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ lásìkò tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lọ́dọ̀ rẹ ọba ti ẹ̀jẹ̀ gbogbo àwọn nǹkan àwọn yìí gbogbo ẹni tí bá ń ṣàtúnṣe bóyá ó jẹ́ onímọ̀ ni ẹlẹ́kọ̀ọ́ náà ni ọgbọ́dọ̀ jìnà sí nínú ọgbà nǹkan àwọn Yorùbá náà ní bí wọ́n bá ti jẹ dòdò kò ní lè ṣe dòdò ààrẹ ìsàn ayébìnrin ni ọjẹ́ dòdò lọ́dọ̀ yín mọ́dẹ̀ sí dòdò fún yín wàrọ̀dá kan ní ìhù náà rí kan hasana ọlọ́run ọba fún mi ó fún mi òun gangan ló fún mi ní tí máa jẹ ìyẹn tí ló jẹ́ pé gbogbo ẹni tí wọ́n bá ṣàtúnṣe ìwọ náà rí pé o ní ọ̀nà ibi ti máa rí nǹkan jẹ o a ní pé afẹ́ máa ṣàtúnṣe àwọn tá à fún àwọn máa bọ̀ wá no níṣẹ́ tiẹ̀ àtúnṣe ìdíwa lọ́wọ́ ọ̀nà àrísìkì yẹn ní kí ànábì sọ àárín òòrùn àárín ìṣọ́ra tó wà sẹ̀lá tá a bá tíráyà yóò dáadáa nínú ẹ̀ àárín tó níṣẹ́ lọ́wọ́ ọ̀sọ̀ pé torí bá ń ti dáwà ẹ̀yìn afá ẹ̀dá sọ ẹlòmí ẹlòmí ògbé à ń ti dáwà àìníṣẹ́ kankan lọ́wọ́ àwọn ẹ̀mí sẹ́nu kọ́ ọjọ́ jíjà ọmọ akọ́yàn ìṣòkó oníjọ ọwọ́ kan àà wo oníjọ lọ́wọ́ ànábìkan ayé ìtumọ̀ ẹni pé ó ní ọ̀nà iṣẹ́ tó ń ṣe gbogbo àwọn ànábì ọlọ́run ní ọmọ níjọ àríyìn ìṣọ́lá àti wọ̀sẹ̀rán gbogbo ẹ̀yà àfáà náà ẹ mọ́ jọ ṣètọ́nù ẹ jẹ́ ká ju àwọn ànábì ọlọ́run wa ẹ ń tẹ̀sí ìṣẹ́ lọ́wọ́ ẹ wá tó ọgbọ́n wà táà bóyá ló ṣe jẹ́ ńgbà àwọn bá kọ́kọ́ kùn sí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn ni wọ́n padà ìyẹn ọba àdàgbé ọkùnrin yẹn máa ti ń ṣe o náà nípa báyìí alábìsọ àìbá alẹ́ sọ́dọ̀ àtọwọ̀ sẹ́lám ó ní <clears throat> ọlọ́run fún mi ní tí máa jẹ torí pé mo ní tẹ́lọ́wọ́ náà alábìsọ àìbá tó ń tẹ̀ síwájú ní àwọn òfin tọ́jú òfin ẹlẹ́ẹ̀kẹta tọ́gbọ́dọ̀ wà lára ẹni tí ó ṣàtúnṣe ó ní wàá má orí ìlú àni ó ilé fàkùn ìlànà àni hákùn iná anábì sàárè ibà ayé sọ́lá tó wọ̀ sẹ̀lá bẹ́ẹ̀ ó mú yìí níjọ́ tí mo ti ń sọ fún yín pé kẹ́ ẹ má bá òrìṣà kẹ́ ẹ má dà náà má kẹ́ ẹ má ṣe gbá kẹ́ ẹ má ṣàwọn ọmọ ń di ìlẹ̀ rí mi ń bẹ̀ ẹ̀ ó tún fi confidence sọ̀rọ̀ tẹ̀bára àfáà tí ń ti wá àti pé ẹ má ṣe sì náà ẹ̀ ẹbí lè rè pé tí ó lè fọlọ́run búra kó o ṣe sì náà rí kẹ́ ẹ bẹ́ orí kan tí ó lè ẹ wá ní ẹ má parọ́ mọ́ ah ẹ wá kan ṣe lè fọlọ́run bá búra kó o parọ́ lóyún ẹni tí ó ṣàtúnṣe ọgbọ́dọ̀ jìnà sí gbogbo nǹkan tó bá ń pa àwọn èèyàn sí gbogbo nǹkan àwọn olùsọ ayẹwo ní pé níjọ́ mo sọ fún níbi ẹ má ṣe gbogbo àti ọ̀dà yìí ṣe rí mi bẹ́ẹ̀ ni kálíkọ̀ rí mi bẹ́ẹ̀ ni wọ́n yẹ kẹ́ ẹ sọ pé a ọ̀n tàwọn àjẹ ní ìtàn ìjẹ́ ìjìnà ni pé mo serious ọ̀rọ̀ gidi mo bá yẹn sọ. alayhi salatu wassalam eléyìí ni ìwà ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ rí lára ẹni tí ó bá ṣàtúnṣe bẹ́ẹ̀ náà ni wọ́n olùkọ́ oníwọ̀ ọmọ ẹ̀yàn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ gbọ́ orin o ẹ̀kọ́ gbọ́dọ̀ gbọ́ music àwọn ọmọ sì gbọ́ tí wọ́n sì rí pé wọ́n gbọ́ ní sí tẹ́rí pé kò lè ṣàtúnṣe báyìí àwọn ọmọ wọn rí gbà á yẹ pé a lè máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtí tíjà wá sọ bá ní pé táwọn máa gbọ́ gbogbo gbà torí pa arí tó náà ti ń gbọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ṣàtúnṣe tó yẹ kí n kí n tẹnu mọ́ olùkọ́ àwọn ni wọ́n súnmọ́ ẹni tí ń tọ́ àwọn ọmọ ṣe jù olùkọ́ ló súnmọ́ ẹni tí ń tọ́ ọmọ ṣe jù ìmáàmù mọ́sálásí ló súnmọ́ ìtí tún àwọn èèyàn ṣe jù àwọn àfáà ní súnmọ́ ìtí tún àwọn èèyàn ṣe jù ṣùgbọ́n àwọn ohun táwọn àfáà àtàwọn ìmáàmù mọ́sálásí tó ń ṣe igi gbígbọ́ lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n lè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ gbọ́ ṣùgbọ́n wọ tíjà àwọn igi tútù ní lọ́wọ́ rẹ̀ ó ní láti mú dáadáa kó lè bá alátúnṣe kó lè èmi dẹ́ owó yìí gbogbo nǹkan tí mo ń pariwo látàárọ̀ fún yín láti ẹjọ́ ìfún yín kí é ṣe kí mo bẹ́ fi mẹ́kì kìíní kan fúnra mi ìtara mi mo ń ṣe fún ló fi jẹ́ síbi láwùjọ ìtẹ́nì kan máa ń ṣe dáadáa àwọn èèyàn máa suspect ẹ̀ pé ìjọ pọ́ fẹ́ lọ fún ọfẹ́ tó ṣèlú láwùjọ wa bẹ́ẹ̀ni kan máa ń ṣe dáadáa ẹnì kan bẹ ní àdúgbò mi kan professor ni ọmọ ń ṣe dáadáa púpọ̀ mo sì mọ̀ ń ṣe dáadáa báwọn kan ṣe wá bá mi rìn pé ọ̀rẹ́ bẹni ọ̀rẹ́ yín ìrìn tí súnmọ́ yìí ọ̀rẹ́ bẹni gbogbo tí ṣe yẹn ń tọ́ bẹ́ẹ̀ ṣe ni pé wọ́n fẹ́ contest fún post kan ní ọjọ́ iwájú ẹ̀wù nǹkan aláwùjọ ìbá ṣe rí nìyẹn ànábì sọ̀rọ̀ ẹ̀bùn nípa ẹ̀dílẹ̀ títí mo fẹ́ jọ̀gá in uridu illa al-islah ní tí mo ń pariwo láti ìjọ yìí kéjì tí mo fẹ́ kí n jọ̀gá lé lórí ní ìdẹ̀ wà nǹkan kan bẹ̀ mí ní benefit ní ọjọ́ ńlọ ju pé mo fẹ́ kẹ́ yí padà kí dáadáa ó lè bàjẹ́ tún yín lọ yẹn ní kí gbogbo ẹni tó bá ṣàtúnṣe òun ni máa sáré nítorí ara rẹ̀ àmọ́ ju àmọ́ jàǹfààní ara wa lẹ́torí àtúnṣe náà mo ti lẹ́nìkan ẹgẹ́ bí àpẹẹrẹ bàbá kan bẹ̀rẹ̀ náà bàbá ní àdúgbò ń bíbà dáadáa ni wọ́n ti mo lè sọ́nà baálẹ̀ lúdùn tá a wà yìí ní àkókò kan wà Dr. abdulhafiz bello tí wọ́n jẹ́ ìmáàmù bíbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dún kan wà tí wọ́n ti bọ́ òsì iwájú ilé wọn bàbá yẹn yarí pé níwọ̀n ẹ̀mọ́gbé tọ́dọ̀ ó ní wọ́n mọ́gbé sí ọjà wọn àwọn abí wọ́n lè rè pé kí lọ́bà wọ́n ah, ẹ jẹ́ ká wá ibòmí ẹ̀ òun ni wọ́n fẹ́ fún o ṣùgbọ́n wọ́n ti nínú nǹkan àdúgbò kèlé ìwọ́lá fẹ́ gíní ìwọ́lá fẹ́ fún ìdíjá fi gbé síwájú ilé wọn ènìyàn ẹ̀rẹ́ ara àwọn irinṣẹ́ yìí tí ọ̀bá sí lára alátúnṣe ò lérí ṣe ò lérí ṣe ò lérí nǹkan kan sí alẹ́bìsọ ayé wa aléṣọ́lá tó wọ sẹ́lá ó ní ojú mọ̀fẹ́ sí náà ni mọ̀fẹ́ tún nǹkan sí nǹkan lẹ́ẹ̀karùn-ún tánàbìsọ ayé wa lò òun náà ni aṣàfẹ́kù lọ́dọ̀ gbogbo àwọn olóṣèlú dání ni wọn ò fi sọ síìtì kí ni nǹkan náà wà máa ta òfin pé ìlà àdìlá àlẹ́ ìṣèkàwàkẹ́ wà agbára tó ju gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ lọ nìyẹn ó ní pé ọlọ́run ọba làfẹ̀yìntì ni èyí tó rìta gbogbo tí mo bá lò nínú iṣẹ́ ní ọ̀gbàjú ọlọ́run tó bá di lóòrùn àti tọ́fọ́nà bí wọ ọlọ́run nínú iṣẹ́ ìjẹ́ kó wúlò jẹ́ kó ṣiṣẹ́ ẹni tó lọ́jà tó kiri jẹ́ òṣìṣẹ́ náà ní Allah subhanahu wa ta'ala alábi sọ̀háìbà alẹ́ sọ̀rọ̀ àti ọ̀sẹ̀rán ọ padà sọ́dọ̀ ọlọ́run ọba pé gbogbo tí mo wí látàárọ̀ fún yíyí o gbogbo abẹ́ ọ̀gbẹ́ ọlọ́run ọba lọ́wọ́ màá tún wá tẹ́wọ́ sọ́lọ́wọ́ ọba màmá sọ fún pé àwọn èèyàn ìjẹ́ wọn yí padà jẹ́ wọn látúnṣe ẹ̀rí gbogbo ẹni tí ń ṣàtúnṣe lọ́dọ̀ wa àpàgbà àwa tíjà ẹjẹ́ a máa wí gbólóhùn yìí dáadáa wa ma tawfiqi illa billah alayhi tawakkaltu wa ilayhi unib tọ́ ọba kọ́ ọmọ tán tó lo gbogbo oníṣẹ́ tó yẹ kó lò tán wí gbólóhùn yìí kò mú jáde bẹ́ẹ̀ náà làwa náà eléyìí pẹ̀lú gbàgbọ́ nínú ṣùgbọ́n táwọn olóṣèlú ètò láì ní kinní yìí kò lè ṣeéṣe ẹ wòye sí ọ̀pọ̀lọpọ̀ wọn

tó nípa báyìí eré ìyá ànábì mu ànábì ọ̀sùn àyín alayhi salatu wassalam ló kéde fún wọn ó kéde àwọn nǹkan márùn tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó máa ṣàtúnṣe ó sì wà lára ànábì sọ àyè alayhi salatu wassalam الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله عز وجل ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم مثل ما أصاب قوم نوح أو قوم أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد وقال عز وجل ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا فأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين alẹ́gbà tó hàn yíbo alayhi salatu wassalam nígbà tó pé wọn tó sàlàyé gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí fún wọn tán wọ́n mọ̀ yarí náà wọ́n láwọn ọgbọ́ àwọn ọgbà àwọn ìsàn ẹ̀bùn wa sọ fún ọ pé tẹ́ bá lẹ́gbọ́ tẹ́ lẹ́gbà ọ̀yá qawmi ẹ̀yìn ìjọ mi la yajrimannakum shiqaqi àyìtẹ̀lẹ́sìn tí mo mú wáyìí àyìgbà tẹ̀sìn tí mo ń sàlàyé fún yín yìí

ẹgbẹ́ bí mi náà ṣe pè yín irú ìyàtọ̀ bá wọn kọ́ bá ṣe bá yín awúkọ́ wọn máa hóúdẹ̀ àbí irú ìyàtọ̀ bá àwọn ìjọ ànábìwá hood nígbà tí wọ́n gbọ́ tiẹ̀ náà ṣé yóò lẹ́fẹ́ ni ṣé tìjọ núhù lẹ́fẹ́ ni ṣé tìjọ húdù lẹ́fẹ́ ni awúkọ́ wọn máa sọ́ọ́lẹ̀ àbí tìjọ ànábìwá sọ́ọ́lẹ̀ lẹ́fẹ́ ó di mẹ́ta ó tún wá dákọ̀ lẹ́ẹ̀kẹrin fún táwọn náà ya rí tán ní sìnà làwọn máa ṣe sìnáàrà níbi sìnà tó bí ilé sìnáàrà ní làwọn máa ṣe nígbà tó lọ ń fi àjọ wọn tó dùn yàbá ńlẹ fẹ́ mi nínú mẹ́rin ní ẹmú kan <laughs> ànábì sọ ẹmú ẹmú kan lẹ́yìn ẹgbẹ́ tó bá wọn wọn ò gbọ́ wọn tún sọ̀rọ̀ lálàsì sí ànábì wa sọ ayé àlẹ́ ìṣọ̀lá tó wọ̀ sọ̀rọ̀ nígbà tó lọ́wọ́ wọn pé àti àwọ ọlọ́run ìyàwó ọlọ́run wá bẹ̀rẹ̀ sí dé láti sábà fáwọn tí wọ́n kọ̀ fún àìlọ́dọ̀wà sọ̀háyè gẹ́gẹ́ bí a ṣe ń wò pé àwa tá a wà lórílẹ̀-èdè nàìjíríà yìí ìyà ọlọ́run ọba ló dé tà ń jẹ táàmù ìyà ọlọ́run ọba ló dé tí ìbá ṣe bẹ́ẹ̀ èèyàn gidi tó bọ́ sí kòkò tó rí ṣe à ẹbí omi ìyá ògbó yẹn gidi ó sì fi àpẹẹrẹ tó gba lélẹ̀ kòkó rí ṣe ti ọdún méjì ti kọjá àbúkú kí lọ́fà ìyá ọlọ́run ọba ló dé ìjẹmọ́ àti ká ronú tó wàdà ẹnìkan olè ṣe náà àwọn náà látún kan ara wa sí wọ́n yí padà tó lè yí padà ẹnìkan sẹ́ǹdì mẹ́sẹ́jì kan wọ́n ní akànpariwo báyé bàjẹ́ ni àwọn àlàǹgbà jẹ́ wọ́n wá máa pòjú ìkan wáyé pé wọ́n ní wọ́n kéde ní skul kan látòjú ó sì ń tẹ̀lẹ̀ bẹ́ yàgbà lọ gọ́ọ̀mẹ̀ntì skul yẹn wípé owó exam tẹ́sí o gọ́ọ̀mẹ̀ntì fi one hundred one hundred naira sílẹ̀ lónà lẹ́sìn nígbàtí wọ́n kéde fún mínísítì lábújá àwọn ẹni 100 naira àà táwọn ní jẹ́ 200 ẹ̀sọ́ di 200 naira ẹ̀rí gọ́ọ̀mẹ́ntì ní 100 naira ní kẹ́ sọ owó exam fáwọn ọmọ àwọn mínísítì ní káwà ní olè bá jẹ́ tiwa wọ́n sọ di èlò 200 ó dé state àwọn state náà ní mínísítì ọ̀rọ̀ ìgbésẹ̀ state kọ̀ọ̀kan ní àà àti àmàlà àtọ́gùn ẹ̀sọ́ 100 naira lé ó dé lò ó di 300 láti ilẹ̀ ọlọ́dọ̀ principal school kọ̀ọ̀kan school kọ̀ọ̀kan pẹ́ntìwà náà ní àá sáwò ní 100 naira kan ó dì ó dì 400 naira nígbà tí pẹ́ntìwà fi kún tó dì 400 naira àwọn tíjà náà ní àá ṣe pẹ́ntìwà nìkan ní ọmọ yóò ní àwọn tíjà náà kíláàsì 100 naira kan ó lè rí jàmá ó dì 500 àà ọmọ náà wá gbọ́ láti sukú ọwá délé wá sọ fún bàbá rẹ̀ ti dájú wa o 600 naira lówó exam ẹ̀ eh, àtúnra wá sí ni àwọn aláyè wa padà fọ́nà tó yẹ àpadà wọn aláyè wa náà ló dé tí mi bá wù mí sí lọ báyìí wọn ní ah, ah eléyìí pọ̀ ọlọ́run ọba àwọn èèyàn gidi bẹ́ẹ̀ wọn àrí ó fi ya tó ìyá ọlọ́run ọba lọ́run tí ìyá ọlọ́run bá ti di apá ẹnìkan ọ̀gá náà hàn ṣùgbọ́n bí ọba ṣe lọ́run ìwọ ní ìdèdè gbà tí ó kàn máa san láàrin àwọn èèyàn ṣùgbọ́n tó bẹ́rẹ̀ gbogbo tó dé jẹ́nẹ́rà ìyá lọ́nà rí bá àrin lójú títí wá nàìjíríà ìyá ni bó owó ná ìyá ni omi ìyá ni èwo tó ní ẹ̀kọ́ ìyá ni ẹ̀t ìyá ni kò sí kankan ọbẹ̀ jẹun ìyá ni gbogbo ẹ̀kù sí rọrùn ọlọ́wọ̀n bá ń bẹ̀ ọ́ ìyàtọ̀ bá àjọ ànábì sọ àyè bàárí sọ̀rọ̀ àtọ̀ ọ̀sẹ̀rá nígbà tí wọ́n gbọ́ ìyáde ọlọ́run sì fìyà jẹ wọn ọlọ́wọ̀n à ń bẹ̀ ọ́ àti ìbátí adébi tẹjọ ànábì sọ àyè torí bọ́lọ́ ń pa wọn rẹ̀ nílẹ̀ kan náà sọ àti ìbátí adébẹ̀ mẹ́jọ àtàdébẹ̀ ọlọ́wọ̀n ọba àánú rẹ ọkọ̀ jáde rẹ ọlọ́wọ̀n ọba gbogbo nǹkan tí ó yẹ káàrin òní ọ̀sọ̀ kalẹ̀ ọlọ́run ọba kó taari wa síbẹ̀ gbogbo nǹkan tí ó ká ìbínú rẹ̀ ńlẹ̀ kó nàìjíríà ọlọ́run ọba kó taari wa síbẹ̀ gbogbo nǹkan tí ó jẹ́ kí ìbínú rẹ̀ ọmọ pọ̀ sí kọ́lọ́run ọba kó jìn wá náà sí. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun